أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهر فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتقفرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول نفع الله سبحانه وتعالى سوان مسلمي أترى لكم إكات غرفان النبي صلى الله عليه وسلم أنت الله سبحانه وتعالى نتبع من جكف مقبوة إكالك بأن النبي ríran rẹ̀ ìkẹ́ni ó ń gan ìkẹ́lósé má jẹ́ kí ran nàbì kọ́ jẹ́ ìyàfẹ́mi àtẹ̀yìn wọ́n lájọ kun oṣù rẹ̀ síjú ọ̀nà rẹ̀ wà bani salikun kẹrẹ àtàwọn àlẹ àti wọn sọ̀hábà rẹ̀ já náà wà náà tọ́ kẹ̀ pẹ̀lú ànábì náà lọ́jọ́ téèyàn olówó kan láti fi gbàrà rẹ̀ lẹ́ẹ̀ níbi ìyá ọlọ́run téèyàn onípò kan téèyàn ọ̀lágbára kan àfi kéèyàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó má kùn bí ẹ bọ dákun má jẹ́mi àtẹ̀yìn má jẹ́ àṣẹbọ pàdé dákun má jẹ́ àgbé ìwà mànàfíkì pàdé ìwà Allah subhanahu wa ta'ala wọ́n lájọ kan so rẹ̀ á jẹ́ àmú ọ̀gá orin tó bá ń ṣe fẹ́ dà lọ́nà halali má pa á jẹ́ àmú wàdà sọ́nà haramu wọ́n lájọ kan so rẹ̀ má jẹ́ àtibẹ̀ dolórí ibúwájú rẹ̀ síjú àná rẹ̀ wá má jẹ́ àtibẹ̀ dọ̀bọ̀lẹ́yìn shaitan intani o kan wa fi ilẹ̀ tafi wa gbọ́ Allah subhanahu wa ta'ala masa abani gbọ́jú bá a ṣe ń fẹ́ lọ wọ́n kan so rẹ̀ umayi má kọ́ rẹ̀ ọ̀daràn wọ́n kan so rẹ̀ síjú àná rẹ̀ wá qabla al-eid ṣáájú ká tó ṣe ọdún torí pé ibi tí a dé nìsín àwọn masailu yìí ó ní di ìfarabalẹ̀ àti àlàyé dáadáa kí Allah subhanahu wa ta'ala kó kíyèsí ẹni tí ń sọ kọ́mọ́jì ò síwì kó kíyèsí àwọn táwọn gbọ́ náà kọ́mọ́jì kí á sì gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ tó gba sùúrù ni ṣùgbọ́n tá a fi máa ń pẹ́ wọn lákìyèsí lọ́pọ̀lọpọ̀ ọgbà ni wípé tá a bá ní ìkọ́ra ẹni lẹ́sìn ọlọ́run subhanahu wa ta'ala àwa náà mọ̀lẹ́fù tó wà náà lóyè ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti ń gbà á sìn tọ́jọ́ wípé ọ̀nà òdì ni àwa àfijọ́kẹsọ rẹ̀ bẹ́ẹ̀ kọjọ́ ọ̀járe gbogbo tí bá ti ń fi wá ṣe kọ̀ǹgẹ́ kọ́ máa yé wa nínú ẹ̀sìn rẹ̀ mọ́jì òjò rí ibú fún alálìkẹ́ àmà pèsè bó yí ọ wọ́lájà kún sórí méjì wọn tó sọ bá ń fẹ́ ní kọ̀ọ̀kan wa ibi tá a bọ́rọ̀ ìdè ni wípé tóbìnrin èèyàn nítorí pé ìdájọ́ ọ̀dọ̀ àwọn obìnrin ọgbẹ̀lẹ́gẹ́ gan pípọ̀ làwọn afáàfin sọ wípé anabi sallallahu alayhi wa sallam ojú rẹ̀ rí tí èsì kékeré bákan náà kò sì kúrú ẹnu láti máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn kọ́dà jẹ́ àmì hadithi umul mu'minin aishata radiyallahu anha wardaha tóbìnrin kan wọn bá sàn sàn yìí pé kẹ́yìfà àtàtọ̀ ń hàn tọ́ba jẹ́ pé mo ti dẹni tí ò nírun tẹ́lẹ̀ mo wá padà dẹni tí ò nírun bó o ní ń sèmọ̀ pé mo ti nírun àníbí ni tàtọ̀ ń hàrì tàkùdúnà fúrùsọ̀tàn tàtọ̀ hàrì nàbíà sáà yóò wú nkankan sáà fi ṣe ètò ńgbà tí wọn náà bá rí pé òní nǹkan kó ó ní kò yé dáadáa nàbíà tàtọ̀ hàrì ọ̀ sáà fi bọ́ọ̀ ní tùsẹ̀ ṣe é ìyàwó ìṣà wa bóde nílé wọ́n wá móbi ní wọ́n á fà mára ní wọ́n á wọ bọ́dọ̀ yìí pé àhá sí ànẹ́bùsọ̀ àṣálám ìdájọ́ ìkọ̀gbọ́n mọ́sálà yìí sọ̀rọ̀wátò lẹ́wọ̀ sálàmà lè ibi tá a wá forí ọ̀rọ̀ ìtì sí ni pé a ti mọ̀dájọ́ obìnrin tí ò ní ọ àwọn nǹkan wo ni ò ní máa ṣe ṣùgbọ́n ibi tá a forí àti sinú wípé téèyàn bá lọ rè súnmọ́ obìnrin tí ò ní ọ àṣàlàyé rẹ̀ ṣùgbọ́n mọ́sálà kan wà ń bẹ tó ní ìdí àlàyé tó sì clear dáadáa ó ní wípé obìnrin yẹn tí ò ní rìn àní rí sá kí wá ní ń tọ́jẹ̀tọ̀ fọkùnrin lára rẹ̀ ń tọ́jẹ̀tọ̀ fọkùnrin rẹ̀ sún ilẹ̀ rẹ̀ sàlám wọ́n bẹ sàm léèrè wípé máàdà yahil lè rajul mimrati wa yahid kí ni tí ọkùnrin tó tún fi lè gbádùn ìyàwó rẹ̀ jẹ́wọ́n mọ́sálà yìí nídìí ká clear dáadáa o tí obìnrin ọ̀bà nírun ansa wa ni fawokọli izar ntọ́jú àlàálì fún lásìkò òní kóbìnrin ọ̀wọ́sọ bá a ṣe máa wọ́sọ kọ́ wa máa bẹ́lẹ̀ tọ̀ rẹ̀ sí yálà kójú ló fi wálẹ̀ ni o tàbí kó fi gbádùn ara rẹ̀ ìmọ̀ kójú ọwálẹ̀ tá gbàlérò pẹ̀lú kójú ọwálẹ̀ ni wípé kí omi ọjà yìí rẹ̀ tàbí kọ́kàn fipá ẹlẹ́tọ̀ sátì ẹ̀jẹ̀ ń sí e fún ṣẹ́jú díẹ̀ ṣùgbọ́n àdífì mi wà mín hadithi umil mu'minin aishata radiyallahu anha ardaha wípé annabi sallallahu alaihi wasallam kana ya'murni wa nahaidan at-tazir fa iya tattazir tattazir aya lori waso ya waso fa yubashiruni an sasa wa ma ba mi sire ma ba mi ṣùgbọ́n ma waso hadithi eléyìí wá pé èèyàn lẹ́tọ̀ọ́ àti súnmẹ́lẹ́tọ̀ọ́ rẹ̀ láàyè ibi tí ó ti mẹ̀sẹ̀rẹ̀tì àtìgbọ́yìn òye ṣùgbọ́n kìí ṣe gbogbo náà lálejò ìyàwó méjì tàbí lálejò mẹ́ta ìkẹ́ tí mo ní ìrè ìsbọ̀rọ̀ sí zina egusi wà ọgbọ́n òlàfẹ́ dá kí ni tí ẹ̀sìn ṣe ní ẹ̀ẹ̀tọ̀ fáwa òun náà ni wípé bóbi ṣe múra wọn ìró àti bùbá náà ní o kọ́wọ̀ bẹ́ẹ̀ kẹ́lẹ̀tọ̀ rẹ̀ ọmọ wa bá síré sẹ́rí wípé ọ̀nà ibi tí ò ti ní lukù sẹ́rípó jìnà sẹ́rípó jìnà ṣùgbọ́n ní ìfìmí wá wá táwọn pé ìsìnà òkú lọ́ṣẹ̀ ìlà nìka gbogbo tó wù ní ẹ máa ṣe ṣùgbọ́n ẹ mọ́sùnmọ́ láàyè òun àdífi eléyìí jẹ́ àmọ̀mọ̀ wípé tí ọ̀bá wọṣọ sára náà tó wà ní kẹ́ẹ̀tọ́ àwọ̀ nìkan alẹ́tọ̀ àtibáṣe tí ó sì níràn ooo baba gbẹdó kí ló tẹ́yìn nìkan dárẹ́ rìn baba yìí agbẹdó nìkan mà kí n bẹ mọ́sálásí ó yé ọ̀hán ló yé jù ẹ ẹ bá ń sọ pé ọlọ́run ní ìjọra baba gbẹdó ọ̀dàrú wàlá inú ìmọ̀dún sí bàbá náà torí agbẹdó èlú èjì ọ̀bà sí ìyẹn owó ni ọ̀yẹ́ ẹ̀ ní sẹ́sìn insha Allah. àti rí waya méjèèjì bó ṣe nà yẹ àwọn àfáà ní kọ̀ dàrú rárá méjèèjì lọ fẹsẹ̀ múlẹ̀ a jẹ́ wípé jẹ́ ọwọ́ sọ́rùn nítorí pé kan bẹ obìnrin èèyàn tí ò nírun èèyàn lè láàrin ìta méjèèjì tójú èyẹ ìwálẹ̀ tá a bá sì léèyàn lè súnmọ́ láàrin ìta méjèèjì tójú èyẹ ìwálẹ̀ naam idan fɔnkɔ liza tɔba jɛpɛlu kia sɔ irun awura sanfimbele yi wi awon apaka afa ni mejeji lɔ lɛtɔ sugbɛtala kɔkɔ limankɔla imanuhu wasitɛdɛsa watuhu imani kere egusi le yokuba rɛ ooo kɔ awa ni imani yoo gbɛ yoo gbɛ pɛnti na. wọ́n mú bọ́ sí ojú wọ́n mú bọ́ ta ni yọ jà náà ṣùgbọ́n kejì fún ta ni o fún àwọn tọ́jọ́ wípé kọ́wìyà imanuhum wa kanu yamlikuna anfusahum wọ́n ńlá alásàǹsà ni wọ́n débi pé tá a bá ń sọkún àmọ́ rí na lọ́rọ́ tiwọn. tá a bá ń sọkún àmọ́ sẹ́kẹ́ ni o àmárínà ní ọ̀rọ̀ tiwọn ìdán eléyìí clear faidan faida tohorot wankọtọ adamu haruma kullu shay kullu shay hal inda jami'a al-ilm wàstẹ́fìmọ̀nà hanabila asọ́ọ̀mù wàtọ́lák tó bá ti wá di wípé ẹ̀jẹ̀ ìbádá gbogbo nǹkan tí ó wà ní àràmù tẹ́lẹ̀ tí obìnrin ó gbọ́dọ̀ ṣe tàbọ́kọ̀rọ̀ gbọ́dọ̀ ṣe fún ó sì kù sára ọmọ àfi nǹkan méjì ààwẹ̀ àti kíkọ̀ tí èèyàn bá fẹ́ kọrẹ ẹni àrùn ìwá nídìí sùúrù kí ni sùúrù tó nídìí sí ọ̀rọ̀ gbogbo àwọn àfáà a wà ní la ṣùgbọ́n sọ́ọ̀mù àwọn àfa àgbà wípé ká padà síbi àyà tó sọ̀rọ̀ nípa haidu gẹ́gẹ́ wà yẹ́s àlùníkà ní almahidu almahidu a máa túmọ̀ táìmù tí obìnrin ò ní ọ almahidu a máa túmọ̀ bí tí nǹkan ti ń bòde gan táìmù tí nǹkan ń bòde tàbí tí nǹkan ti ń bòde gẹ́gẹ́ wọ́n wà bí wọ́n sàm lérè nípa pé táìmù tí nǹkan ń bòde má kírun ibi tí nǹkan ìtí bọ̀dẹ̀ ọkọ̀ mọ́sùnmọ́ ẹwù ìmọ̀ lóde láwá ava lóde láwá sí rè tí fóònù ìbá wà báyìí tó bá jẹ́ bí rọ́dọ̀rọ́dọ̀ yìí nìkan òun lọ bá jẹ́ dénjà ń bẹ̀ lábọ́ wà sọ pé ntẹ́bi khuduhu lakin fi ada ó lé mú ṣùgbọ́n sùtà wà lára rẹ̀ ìyìn tó jẹ́ pé ibi sùtà wà ó ní limitation kìí ṣe gbogbo ọbẹ̀ ní eh, eh, eh, sùtà wà lábọ́ wà sọ wípé ada ní nǹkan nítorí pé gbogbo ara obìnrin pátá la lè fọ́ọ̀kan o lè kí sí ẹ̀ o lè fọ́ọ̀kò rí o lè fọ́ọ̀kòjú o lè ṣe gbá o lè ṣàkókò ọ̀sásùn ṣùgbọ́n wọ́n bì kan wá jẹ́ dẹ́njà lásìkò kan sásìkò kejì dẹ́njà yìí fún tọkọ dẹ́njà yìí náà fóun náà má ṣùgbọ́n nǹkan méjì lọ́wọ́ wa lónìí aya o ní wàyẹ́sì alukal mahid kúlù àhàdà fẹ́ẹ́ tẹ́sílùm sáfìlì mahid ẹ̀gbọ́n sùmọ́bìn tẹ́ẹ̀mù tí فإذا تطهرنا حتى يطهرن فاعتزل النساء في المحيط فيتهر فاتون من حيث أمركم الله إن الله يحب ذلك سبن إن كم جرسان سيثبات حتى يطهر حتى يطهر فإذا تطهرن إن كان ليس biyadil mar'a hatta yatahurun ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn hatta yanqati àdám títí tẹ́jẹ́ ó fi dá dídá ẹ̀jẹ̀ sọ́wọ́ obì lọ́wà ọwọ́ sàn lọ́wà tahuratil mar'a ìyàtọ̀ ń bẹ láàrin obìnrin ó ti ti má sọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ naam ọmọ rata ló sèyàn obì ọwọ́ mẹsẹ̀ẹ́jì bọ̀ ọlọ́jọ́ mẹ́fà ni jọ́ mẹ́fà rẹ̀ wá pé ẹ̀jẹ̀dá bákan náà àwọn àlámà kan bẹ̀ tá sọ̀rọ̀ ń pa wọn ọ̀rọ̀ ní débẹ̀rẹ̀ ló ti má débẹ̀ kí ni ń pè bẹ́ẹ̀ kàmájà mi ní hadithi ummi ayman radiyallahu ta'ala ardaha. لا لا استغفر الله ام عطيه استغفر الله bákan náà àwọn obìnrin wọn póríṣiríṣi aṣọ ń pa omi kan tọ́lọ máa jẹ́ kó sẹ́ lára obìnrin láfta àgbà tó bá ti di wípé ó ti nírun padà kọ́ máa jẹ́ àpẹẹrẹ mo flọ́ọ̀ṣì ẹ̀tàn èmọ ọlọ́run ni ṣùgbọ́n gbogbo obìnrin kí máa ń ni aṣọ àdájọ́ ọ̀tàn ti máa ń ni aṣọ àdájọ́ ọ̀tàn ti ṣe kí ni o tí wọ́n ń ni kí sì ló kó omi yẹn bóòrè ṣe máa rí ìdán káwá padà ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn títí tó fi di wípé wọ́n mà hátàyàtọ̀ hórùn èyí ò sí lọ́wọ́ wọn nkìtọ́ òdámì ẹ̀jẹ̀ wá dá fáyidá tàtọ̀ harna tí a bá wá mara àtàtọ̀ hórùn ní èdè lárúbáwá ó sì túmọ̀ kéèyàn ọ̀fọ̀ ààyè ibi tí ẹ̀gbin bá wà ó túmọ̀ ìsàlùwàlá ó túmọ̀ ìwẹ̀wẹ̀ ọ̀ràn yàn ìrẹ́ múṣkìlà wá dé múṣkìlà dé ni wípé ṣé ń gbà tí ẹ̀jẹ̀ bá ti dá yìí tó bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan nínú nǹkan mẹ́ta tó ti túmọ̀ àtàtọ̀ húrù yìí sọ́kọ̀ ẹ̀ ti lè súnmọ́ ṣé tó bá kàwẹ̀ sóńdì ìgbà tó bá tó wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà kọ́kọ́ tó súnmọ́ àbí ó lè ṣàlùwàlà kọ́kọ́ súnmọ́ àbí kò sì lè kíyìn abẹ́lásẹ́ nìkan kọ́kọ́ súnmọ́ láìsí tí ìwẹ̀wẹ̀ ọ̀rọ̀ yẹn sí wọn sí wà lọ́rùn rẹ̀ káfíhùn sí ẹgbẹ́ kan báyìí á kìlà rẹ̀ nísìn sọ́ọ́mù ẹ̀jẹ̀ yẹn dá sùmọ́kẹ́ tí wẹ̀ àwẹ̀ ṣe èèwọ̀ fún yọgbàwẹ̀ obìnrin kò nírun láti bí ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin ijọ́ márùn ó wá kẹfà ni ẹ̀jẹ̀ bá dá ńgbà tí ọ̀dà sí ọ̀dà ní five twenty alifajari sì yàn five twenty one five twenty two nísìn láwọn apá àbíkan bá dàn ká tó fi kún báwọn torí fájìrù ti ń bẹ ń bá dàn tàbí àwòkọ́sọ ti ń bẹ ń bá dàn nìkan ó lé mẹ́jọ báyìí. ṣùgbọ́n gbogbo ó ṣe lé mẹ́jọ náà tá a bá gbogbo ẹ̀ mọ́ra wọn kò sí ìtọ́wọ́ ten minutes o wípé àyílẹ̀ ò ti á wọlé ní amúlòkó. a sì wà gbọ́ yé wípé ẹ̀yìn twenty minutes ni ọ wà wọlé ní bóríjà tí a ní ní àpáta o bá náà kọ́ o bá náà kọ́ o bí ìṣẹ́jú kẹsàn-án méjìlá ń sọ ọwọ́ dán five twenty ah kí alá bó ṣe mú mọ̀tínà nù lọ́ba mú. kò tí ìwẹ̀ imú tẹ́nà ní five twenty rẹ̀ twenty one lu sí five twenty two ní bá ń gbà wẹ̀ lọ lẹ́nìkan bá ní ọ̀ ńgbà tó ò tí ìwẹ̀ ó lè gbà wẹ̀ láà àwẹ̀ ti lẹ́tọ̀ fún un nítorí kíni fa iná ha kàlì junubi wà sọ́ọ̀mù sọ̀híhùn mìíràn junubi ẹni tó ní jẹ́nàbà náà la tó súnmọ́ ìyàwó rẹ̀ tán yọ́ mọ́ gbàwẹ̀ lọ yọ́ mọ́ gbàwẹ̀ lọ dalla ala hada alkitabu wa sunna quran sọ bẹ́ẹ̀ ansa náà tó bá ní clear rẹ̀ ìmọ̀lá tí yàrá ti quran alásàsàn bá ní sọ̀rọ̀ sọ́tún bákọ́rọ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim uhilla lakum laylata siyami rafathu ila nisaikum ila qawli subhanahu wa ta'ala fal'an bashi'un alima Allahu annakum تختارون كنتم تختارون انفسكم فتاب عليكم وعفى عنكم fal'ana bashiruhunna wabtagu ma kataballahu lakum wakulu washrabu ẹ máa jẹ ẹ máa mu ẹ sì máa súnmọ́ àwọn ẹlẹ́tọ̀ọ́ yín hatta yatabayyana lakum alkhaytul abyadu min alkhaytul aswad min alfajiri ẹ máa jẹun lálùbà tó rùn ti wọ ẹ máa mu láwùjọ kọ́dẹ̀ ẹ̀ tún máa súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ yín títí tálùfàjárì èèlà tọ́lọ̀bọ́ wá ṣe ìmọ̀ súnmọ́lẹ̀tọ̀ wa tálùfàjáàrí yóò fi èlà àádáadẹ̀lílún annahu kọ́dì yusbihu junubun na'am kọ́dì yusbihu muslimun junuban dẹ̀lílù ni wọ́n sọ fún wa wípé súnmọ́yàwó rẹ̀ tálùfàjáàrí yọ alùfàjáàrí yọ ní 520 lápẹ̀rẹ̀ nísìn 521 ó sì lẹ́tọ́ àti túnṣètò di 521 sí 521 ní sì dìde náà ní sì wàáwẹ̀ náà yóò sì kù sí twenty one náà àjẹ́ wípé ìsọfúnni wípé ẹ̀ ń bá ní jẹ́nàbàlà ó lè gbé wọnú àsìkò tí fi ń gbààwẹ̀ tí sì gbààwẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ti wà nú ẹ̀ ẹ̀rìkà lóun ọ̀gbọ́n yìí ọ̀dà kò burú ẹja lọ́nà hadith ìyàwó aisha wal hadith mọ̀kànlá fi sahihayn ìyàwó aisha ní kan sàlám yusbihu junuban min jima'in wa huwa sa'imun anabi àmà majuma tálífàjáde ó ti yọ tí ó sì sùnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ mọ̀júmọ́ tí ó sì gba àwẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wà àwẹ̀ lẹ́yìn gbàtà alifajari ti yọ nígbà tí alifajari sì ti yọ àti kónú àwẹ̀ àbá ti kónú àwẹ̀. ìdá ìdá sọ́ra sọ̀rọ̀ min junubin kayfa la yasihu min ha'idin qad tahurat lakinnaha lam tatahharat eh, lakinnaha lam tatahhar hatta tala alifajir. ìdá àwẹ̀ lọ́dọ̀ obìnrin tí ò tí ì wẹ̀ ó ti dìran sí lọ́rùn ó ṣe kíni o ó jìnnà sí lọ́rùn. mas'ala nù ọ̀rọ̀ mi bá àwọ̀ ṣe wá dìde sí lọ́rùn àwọn ìbáàdà yòókù náà ó ti wà lọ́rùn rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé àìṣe láì mara kò tí gbọ́dọ̀ dánwò. ó de ní watolak wọn àtọkọ ẹ ti jọ ní ránkọ láàrin ara wọn ọlọ náà ni ara bí n bá lọ kí náà ni kankan sáà ah lọ rẹ ọkọ rẹ wàá fẹ kọ ààyè kọ obìnrin tí bá mẹsìrètì lọ́wọ́ èèwọ̀ ni ṣùgbọ́n wọn a máa kọ obìnrin lẹ́yìn tó lóyún ọnú tàbí ọmọara ìmọ̀ra náà túmọ̀ rẹ̀ wípé ẹ̀jẹ̀ dá kèétí ìwẹ̀ alẹ́kọ̀ọ́ kí lè rí wa جاء في الصحيح من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما abúlé ibùnú umar ọlọ́ọ̀kọ ìyàwó rẹ̀ wọ́yẹ haid umar wa kíbọ̀ sísan sọ́nà àdàbí ni ya umar múrùú lọ pọ̀ ọmọ rẹ̀ yẹn lásẹ̀ fọ́lìrọ̀ jí ìhà tọ́hìrán áwọ̀ hàmílan sọ́nà àìkọ obìnrin tí bá mẹsẹ̀tì lọ́wọ́ kọ́yà kọ̀ǹgbàtọ̀ bá mọ́ tọ́hìrán hátà yàtọ̀ húrnà tọ́hìrán kọ̀sọ̀ wípé fáliyùtọ̀ lẹ́kọ̀ọ́ ha mútàtọ̀ hìrọ̀tàn tọ́hìrán ẹ̀jẹ̀ dání oní ètíwẹ̀ ọrùn rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run káwá padà ń pa wípé sọ́kọ̀ ẹ lè súnmọ́ pẹ̀lú pé sí kanú mẹ́ta ni ó ṣe àbí dandan ni wẹ̀ tí ti wẹ̀ ọkọ rẹ̀ ò lè súnmọ́ bákan náà àwọn obìnrin máa ń ṣe mistake tọ́gá níbi clear rẹ̀ Allah subhanahu wa ta'ala ó fún wa ní wákàtí márùn ó fi kulli yawmin wa layla ọwọ́ ajé mẹ́rin bẹ́ ọ̀tẹ̀lera wọn ìkandádúró kílẹ̀ rí wa alásàn sọ wípé akemi sọ̀láta lídùlú kì sàmsì dẹ́lkù zawal ilà gọ́sàk lẹ́yìn gọ́sàk oníṣídàtò ìdúrúmà bí lẹ́yìn máa kí fún mi ọ̀rọ̀ ọba tóorùn bá ti yàtàrí àyílá ìlà gọ́sàkìlẹ́yìn kí ló tó wà láyé rẹ̀ asiri magribi ìṣáì gọ́sàkìlẹ́yìn ilẹ̀ ọ̀fà tó fi jẹ́ wípé tí ìlàjì òru ilẹ̀ rí tó múlẹ̀ jù lọ wà tí àsìkò ìṣáì parí kìí ká tó kí kìí ṣe kùbẹ́ ìlú kọ̀wọ́ ìṣáì ọ̀ tó bẹ́ẹ̀. òrìt ṣé kí n bi sọla tiɲɛbali dalakati shams malat wazalat an kebiri sama wafaat tóun bá ti yàtàrí ìrẹsì sàsàrà máa kírun fẹmi Ọlọ́run ọba ìlà gọsàkìlẹyìn tí èdìgbà tó kiri kiri ọwọ́ àṣẹsọ wípé wà kúrò ánà lè fajiri sámà sọ̀látà kúrò ánà àti ìrún ń gbé e pé ádámì bábì tẹ́símẹ̀tì ṣe bíbáàbì a kèwù nínú àṣùbà bá ní kírun àṣùbà bẹ́ẹ̀ àmàlẹ̀ ìkásí máa wá síbi ohun asan wá lo kéwútáàkì ní àsùbá ọwá pẹ̀lú okùn àsùbá wa qur'an alfajir àti káyì amáìlá asiri magrib ishai àwọn ọ̀run yìí àwọn àyùn tó tẹ̀léra wọn ṣùgbọ́n kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá lè mú kàn dádúró a jẹ́ wípé àsìkò ṣáì ọlọ́rẹ̀ forí sọtùlú ìfàjìrì náà tó bá lọ rẹ̀ rí bẹ́ẹ̀ ni etí méjì òun nìbá máa ń pẹ̀lú magribi àti ṣáì àti fàjìrù àwọn fagiru náà wọ́n zuhur kò ìṣẹlẹ̀ abadan òun náà ni ọ̀rọ̀ jámùrù bayna salatayn zuru àti asiri, òjòrò ni o àwa ní àjò ni o ìpayà wà ni o nǹkankan ni o alẹ́ kí méjèèjì pọ̀ àyèsí kí ansiri àti magiribi pọ̀ nítorí pé àwọn méjèèjì àwọn ń wà pẹ̀lú ìgbà tí oòrùn sì wà tí ò tí ì wọ̀ bára mu magiribi àti ṣáì àná wà láftà tó ọ̀rùn ti wọ̀ tán náà a mọ̀ wọ́n pé tálùfàjàrí èyọ kápẹ́ tálùfàjàrí èyọ ni wọ́n ìbá ní báṣe pẹ̀lú ṣubú arsan wa fi gbàdéke sí pé ìlà lílọ́gọ́yà gọ́sákì lẹ́yìn títí tí èdìgbà tó rú òru kirikiri àsìkò ṣáà ìpín nìyẹn àsìkò tó rú àwọn arú kirikiri igbó lálẹ́ ègbé sí nínú táìmù táwà yìí a wà dá òru ń gbọ̀rọ̀ òru ti bẹ̀rẹ̀ lágbà tó òrùn ti wọ̀ sígbà káfàjá ọyọ ká sí mẹ́ta tàbádá mẹ́ta a rí wípé ọwọ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ mọ́gírí ohun bẹ̀ iṣẹ́ ohun díẹ̀ bẹ̀ ẹ̀ẹ̀kejì iṣẹ́ ohun tí ń ti ń ka kàmúyòkú àyẹ̀ntọ́ wà lẹ́ kínkínní ẹ̀kẹta sí fájírù àsìkò tó lọ́n fílẹ̀ fún tàájúdù nìyẹn wàmínà lẹ́yìn fatahajjad bihi nafilatan lak àsìkò yẹn ní ọ̀sán fílẹ̀ fún kíni o òun ló fílẹ̀ fún mọ̀fẹ́sùmọ̀ pẹ̀lú àyẹ̀ pẹ̀lú náfìlà kìyàmù lẹ́yìn nǹkan kan àsìkò tiẹ̀ nu ìdán tóbìnrin ọba wa nírun nígbà tí ò nírun yìí ọ̀sẹ̀lẹ̀ sí ní one thirty ọfẹ́ kírun nǹkan ìṣẹ́yìn lára rẹ̀ kò lè kírun mọ́. àsìkò ọgbà tí irun báyìí ọlẹ́tọ̀ àti kírun ṣùgbọ́n tí àsìkò rú sí lọ in tí òjò lè kí mọ́ o ní tó ṣẹlẹ̀ sí in tó wá ṣẹlẹ̀ sí ọwá ń ṣẹlẹ̀ sí lọ títí títí títí tó fi jí pé àsìkò oorun yẹn lọ kásìkò oorun sì tó lọ ọlẹ́tọ̀ kọ́mọ́ tí kì í gbà tí ò tí kí o torí wípé kò sí ẹni tí ó sọ fún wa wípé tó wọn bá ti yàtàrí twelve forty kìnnìkan nísìn twelve thirty kìnnìkan nísìn téèyàn bá ti yẹ kí o láàrin ìṣẹ́jú síṣẹ́jú márùn-ún ọlọ́run bàbá o kò sí mẹ́sìn wa a jẹ́ wípé obìnrin kò ní ẹ̀ṣẹ̀ kẹ̀kẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run borun nígbàtí wá ń yípo bọ̀ tí gbọ́bọ̀ bí ó sì díjọ́ keje báyìí gbàm ọwọ́ di wípé ẹ̀jẹ̀dá ọwọ́ amara ọwọ́ ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ yóò kì zúrù yóò kí ni o kò síkùn mú níbẹ̀rẹ̀ ìsìn bẹ́ẹ̀ ní parí kí lọ wá fà sáré tí ó dáhùn pẹ̀lú tí mo fi clear àti ìbẹ̀rẹ̀ ẹ́ barakallahu fik ọ̀yá ẹ̀fíkìní ìsọ torí pé lórí àti asiri wọ́n súnmọ́ra wọn tó já sí pé a lè a lè jà máa rẹ̀ papọ̀ so ó dàbí mọ́gbùrù àti ìṣá so tó bá já sí pé àsìkò mọ́gbùrù tàbí bí ìgbà tí mọ́gbùrù bẹ́ẹ̀ wọlé tó fẹ́ parí òun ló bá rí bẹ́ẹ̀ náà ó máa kí mọ́gbùrù àti ìṣá ìrànwọ́ kò sí ẹ̀sìn múṣkìlá sẹ́mọ̀ pé ẹ̀dín mẹ́gbẹ̀ẹ́ ìparí okùnlẹ̀ ti jọra fún nígbà mọ́jọ̀ ìgbà tíṣà okùnlẹ̀ tí ìwọlé tẹ́lẹ̀ okùnlẹ̀ ti di ahàlì so tó sí pé iṣẹ́ àìrò tí parí so ó láǹfààní bẹ́ẹ̀ náà láti láti jàmá rẹ̀ papọ̀ báwọn náà sí sẹ̀rẹ̀ ọmọ kan náà ti wọn náwó ọmọ kan náà ti náwó. ẹ fẹ́ sọ. gẹ́gẹ́ bí ẹ sọ torí pé méjèèjì ní bá ṣe pẹ̀lú wọn. wọ́n méjèèjì ní bá ṣe pẹ̀lú wọn tọ́wọ́ wá jẹ́ pé bíi nine thirty bá mara ń kọ́ ṣé yóò kì mọ́ bíi ma ìṣá iná sáàmì ìdílé náà tún ní bá sí pẹ̀lú oòrùn bárakàlá ọ̀dọ̀ bákan náà ìṣá àti mọ́gìrìbì náà tó ní tó súnmọ́ra wọn iná kò náà ní bá sí pẹ̀lú òkun àní ìdí ẹ̀rí táwọn bárakàlá ọ̀hìn tabaki zoro asiri mọ́gbé ìbàdìṣà so ti fi àsìkò tá naam ọyẹ ẹ̀sán tí ó clear ní àsìkò kí ni. àsìkò ẹ̀dá tó wà ní àìmọ́ra tó àsìkò tí ọba jẹ́ pé ashley ò sí kó lẹ̀ ashley ẹ̀ ti palẹ̀ ẹ̀dá àmọ̀ tiẹ̀ láti bá tó kó lẹ̀. ẹ̀. ẹ̀ baba ẹ sọ ẹ̀rí alìjámù bẹ́ẹ̀ na sọ̀rọ̀tẹ́yìn ṣe ìpa ń bẹnu ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀mẹ́rì rẹ̀ wá tó fi ń jẹ́ pé à ń kí kàtàsìkò kejì sí ìtò tàbí àfikánlẹ̀ tásìkò rẹ̀ fi lọ àwọn akílásìkò kejì Eh? naam jama so clear aqimi sala liduluki shams ila ghasaqi al-layl aqimi sala liduluki shams ila ghasaqi al-layl tó wọ́n bá ti yí àtàrí lásà máa kírun fún mi Allah subhanahu wa ta'ala tí tó fi di pé òru òru kirikiri ìdán tó bèrè bá wá mára níbi 4:30 thirty ru táìmù tá a wáyé mọ́bílẹ̀ ti ṣáì ń bẹ̀rẹ̀ òun rẹ̀ àbí ó sì rọrùn rẹ̀ náà ẹn tí ọ̀bà gbọ́yé wípé ìlàjì òru ó lásìkò ìṣáì pin yóò máa sọ pé yóò kì mọ́gíríbì àti kíni o àti ìṣáì bẹ́ẹ̀ sì ni àsìkò yìí waqtu mustaqillun tó bá jẹ́ pé táìmù lóbìnrin wa mọ́ra sí kò sí ntọ́ka pẹ̀lú magribi kò sí ntọ́ka kíni o kíni o pẹ̀lú ìṣáì yọ máa múra lẹ́dẹ̀ kíni o ṣubú àwa ń bọ̀. fàyídà àtàtọ̀ harna táwọn obìnrin bá ti wá máa àtàtọ̀ wúrú wúrú èdè lárúbáwá a máa túmọ̀ kéèyàn ọ̀fọ̀ nǹkan hasan sọ fún obìnrin pẹ̀lú pé tàtọ̀ ń harí tó bá náà ti máa támù bí ẹ bi irikù ni bí mìndírì ni kankan sáfìsì mara tàtọ́ nàrí fi clean ara rẹ àrí wípé àtàtọ́ gbèdè ara wa a máa túmọ̀ ìfi nǹkan mọ́ nǹkan àtàtọ́ húrù a máa túmọ̀ àlùwàlà. àwọn túmọ̀ kí o a máa túmọ̀ àlùwàlà. àtàtọ̀húrù a sì máa túmọ̀ ìwẹ̀ jẹ́nàbà yá ayú alladhina amanu idha kumtum ila salat faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq wamsahu bi ruhusikum arjulakum ila al-ka'bayn wa in kuntum junuban fatahharu wa in kuntum junuban fatahharu tayyib ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé akọ́ àwọn ìtìlẹ́fù lọ́rọ̀ àfa lórí mas'ala yìí ṣùgbọ́n mo fẹ́ ká jọ jọ ká fi wá wo kí ni àínú ntọ́fà ìtìlẹ́fù gangan obìnrin ò nírun tẹ́lẹ̀ ọwọ́ á nírun padà níbi fọ onírò padà bíi fáìfù ní wàásù tá a wáyé. tọba fọ abẹ́rẹ́ tatọ huru nu lọrọ wa bọsaluwala tatọ huru lọrọ wa bọba wẹwẹ jẹnẹba tatọ huru lọrọ wa a sì mọ̀ pé wẹ jẹnẹba ni ọwẹ kótó di pé yọọ lẹ́tọ̀ àti máa ṣe àwọn ìbáàdà tó jẹ́ pé àyíṣe àyàfi kásìkí ni o kámara àti gbọ́yìn òye báyìí ṣùgbọ́n gbàtítà tó hùrù ń túmọ̀ gbogbo àwọn tí ń túmọ̀ yìí ṣé tó bá fọ abẹ́ ẹ̀ só ti sọ di àlàálì fọ́kọ ẹ̀ láti súnmọ́ ní tiẹ̀ àbódìgbà tó bá tó wẹ̀ kọ́kọ́ tó lè súnmọ́ ibi tá ń bọ̀ ní ìsinú. ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé ó dìgbà tó bá tó wẹ̀ kọkó lè súnmọ́ ó dùgbà tó bá tó wẹ̀ kọkó tó lè súnmọ́ nítorí kíni wọ́n nítorí pé Allah subhanahu wa ta'ala sọ wípé ẹ gbọ́dọ̀ súnmọ́ obìnrin hátà yàtọ̀ hóró títẹ́jì ìdá fàyídà tàtọ̀ hárnà tí bá wá mara wọ́n ní kò sí ń ta gbọ́yé ń bẹ̀ náà ju pé àtàtọ̀ hùrù ń bẹ̀ yẹ àlíkìtì sáàlù ni tí ẹ bá tó wẹ̀ tí wọ́n wẹ̀ jẹ́ náà báyìí ìgbàlẹ̀ tó lẹ̀tọ́ àti lè súnmọ́ wọn. wọ́n ní tòótọ́ tàtọ́ hùrù ń ìmára ìwẹ̀ nǹkanìkan ìsàlùwàlà ìwẹ̀wẹ̀ ọ̀rẹ́yàn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ níbi aliktisaalu ti ń bẹ́ńbẹ́ àtàtọ́rù ti ń bẹ́ńbẹ́ hissi ma'nawiyu ni nítorí wípé astagfirullah àìmálè àtàtọ́rù ti ń bẹ́ńbẹ́ ma'aha ma'nawi ni in tí ò ṣe é fojú ni in tó sì lè gbé kúò ó ní ìwòrán látọ̀ sí khabath kí là ń pè ní khabath khabath ní gbogbo ntọ́ bá ti jí ẹ̀gbin tó ní júrúmù tó ṣe é fojú rí báyìí ìtọ̀ ta sásọ ìgbẹ́ ta sásọ ẹ̀jẹ̀ háídọ̀ irú àwọn eléyìí apá kan náà àwọn ní a lè fi nǹkan kan míì ma ju omi lọ ju kí ni o ju omi lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀dùn wípé gbogbo ń téèyàn bá fi lè mẹ́ẹ̀gbin tẹ́gbí ó fi mọ́ kúrò láàyè bí ọba wà òun náà lọ́lẹ́tọ̀ nú ẹ̀sìn ìtú ọjọ́ sọ́nà pé kápẹ́ ìgbẹ́ ọ̀dà àbí kan bẹ́ẹ̀ bá ṣe rí ẹ̀fọ́ tó wọ́n lé omi àti kíni o omi nìkan lẹ́lẹ́ fọ́ ẹ̀ bá wà á padà fi kẹrosíì fọbẹ̀ kọ̀ lọ́dọ̀ àwọn àfáà kan ṣùgbọ́n àdà kẹlámù mahjuj gbogbo tí wọ́n bá ti ń pè lẹ́gbin in tá a bá fi lè fọ́ tí ò fi ní sí tí ń jẹ́gbin tá a fi ń pè nǹkan lẹ́gbin bẹ́ẹ̀ mà nǹkan ti má padà ìdá séèyàn lè fi mọ̀tí náà tàbá amsahi sẹ́yìn ọ̀ in tí ò jàdá kẹrosínì àwọn àti mọ̀rún tó lè fà náà ọ̀ ẹ́ àpùtàn petro ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìn sáà lè fi mọ̀tínà tààbà àbá lè fi tààbà náà tààbà fi tààbà ààyè ọmọ àbí ọ̀nà ìmọ̀ ẹ̀dùn ló sì sẹ̀kú rẹ̀ náà kòtòkòtò ẹni. táàbà sí gbọ̀bí iye yóò fa muskila díẹ̀ naam alif mọ̀tílẹ̀ tàbá naam ọ̀dà ẹjẹ́ ìsúnmọ̀ tí ó jòyé ìtọ́tasára sọ ààrùn mi àwárí mọ̀tíná sáà alif mọ̀tíná fọ̀ táàsì gbà pásọ yẹn mọ́ padà kò lè mọ́ intan sọ pé kò lè mọ́ sísítẹ̀tì ní ó stay rẹ̀ kọ́ ń sọ o àníṣẹ́gbìn gan góòpù bẹ̀ tí ò ní ọmọ tí ò ní jẹ́ àyè ẹ̀gbìn mọ́ intan sọ nu o kọ́ ìbáàjẹ́ wáìtì kí á fárú mọ̀tì náà wà ń bẹ̀ kò sí kàn án. ẹ́ naam omi tí a fi bọ ẹran omi tí a fi bọ ẹran sẹ́ sẹ́yìn ò lè fi fọ ibi tí ẹ̀gbẹ́ta sí ń bí aṣọ tàbí ráìsì barakallahu fik jẹ̀máà sẹ́yìn ló fomi dùn tàbá naam. méjì ni méjì nàìjíríà kí a méjèèjì ibi tá a fẹ́ mọ́ ó lè jára o lè já ààyè ó lè já sọ gbogbo wa gbà ní ìsìn wípé tí ìgbẹ́ tàbí tọ̀ tó bá ta sásọ kẹrosíìn lè máa bí ò lè máa barakallahu fikum èyí tí ò lè jẹ́ ká máa sọ léyìn níbi ìtara ọjọ́ yìí wa mọ̀tínà só lè pa abẹ́ só lè kó ìnira bá abẹ́ tí yàn bá fi tábà kó lè kó ìnira bá abẹ́ ṣùgbọ́n só lè máa bí ò máa ó lè máa ìdá ṣé dandan ni kọjá pé níta lè fi mara nú ẹ̀sìn kó jómi kí sì dandan ṣùgbọ́n hadar hadar hadar sùn tiẹ̀ in tí ò ṣe fojú ni wasfun قائم بالبدن يمنع من الصلاة أو ما اشترط له الطهارة من العبادة حتى من حدث بلا ريا إن تي ó ṣe fojúrí ni ṣùgbọ́n téèyàn bá tí ì ṣe nǹkan tí wọ́n ní kéèyàn ó ṣe tí adásùn ó fi lọ haraju sí wà lára rẹ̀ lápẹ̀rẹ̀ èèyàn dé nìsín ọ̀tọ̀ ọwọ́ tẹ́lẹ̀tì ọyàgbẹ́ ó fọ̀ díẹ̀ nù ó tún lọ sẹ́ ó tún fọwọ́ rẹ̀ nù ọkàn rí tí ń sèkọ̀ mọ́ni lọ́wọ́ bọ́ mọ́sálásí lórí ọba dúró ń bẹ̀ sáájì òkè òdè ní àfáàkìlà ní abọ́ wọ́n sì fi omi ọmọlókun kan wẹ̀ wọ́n sì lọ sí odidi kan bí ẹsẹ̀ gbọ́ tí ń sìnkọ̀ ọmọ báyìí ní bàbá mọ́sáàsì sí ẹlẹ́ kírun kírun tí wọ́n fi kírun àwa ni ò lè kírun hadasu ìtí ń jẹ́ hadasu ìròyìn kan ni tí ò ṣe é fojú rí ọlọ́run ọ̀sùn àtàlá lọ́nlẹ̀ mára wa ní tí ó wà gbé òyìn kúrò ní pé sàlùwàlà ajẹ́ wípé ẹ̀jẹ̀ lọ dá ṣùgbọ́n hádàsí bẹ̀lára obìnrin yẹn ìròyìn kan ní tí ò ṣe é fojú rí tí ẹgbẹ́ tí ọ̀bà tí wẹ̀ kò tí ìdẹ̀lẹ́tọ̀ kò tí mà. ṣé èyí ò kí àbá wọn ní wíjì ànádọ́rù nìyẹn tí a fi wọnú wàhálà àwọn kàlámà wàjí ìdá hànábílà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wa ni pé láà nínú èdè lárúbáwá ẹ̀yin lẹ́ ń sọ báwọn

òní haid ó sì ti kú òǹbẹ̀ wíwẹ̀ ọ̀tọ̀ lélẹ́yìn o ṣe bí bóbe tẹ́ ẹ bá ṣubóbe tẹ́ nìsín ó tó bí ọgbọ̀n ṣẹ́jú ó tó afẹ́ tó súnmọ́ sí dẹ̀dẹ̀ nínú ẹ̀sìn kọ̀kọ́kọ́ wẹ̀ fún tàlá kọ̀kọ́ ooo àìmẹ́jẹ ó ti ṣe ló ti dáa àìmẹ́jẹ dẹ̀dẹ̀ yìí kí ló dé táà fi ṣe ìlìzáàmù rẹ̀ wípé kèétí ìdí àlàálì fọkọ rẹ̀ àgbàtọ̀bá tó wẹ̀ ìtọ́kà níbi wípé kọ́sàdì pọ̀ ń ṣe nkankan nù mẹ́ta clean wudu ablution or ghusl janaba ẹ wá máa wì mọ́ lọ́hùn nínú àwọn àfáà tá a wá nínú ìsìn tí a jọ lùgbà baba albani rahimahullahu ta'ala ba uthaymin ba ibn baz ibi tí àwọn baba uthaymin fi sí ó ní ọ̀rọ̀ àkọ́kọ́ ìpìlá orúkọ bá tó wẹ̀ rahimahullahu rahmatan wasi'a a sì mẹ́rin wa èrí nílá sọ́lẹ̀ kan ibi tí àwọn albani fi rahimahullahu rahmatan wasi'a hujjatu zaman ayatullah tó bá tiye dípẹ́gẹ̀ bá dáa kọ́kà ẹni tọ́ba ti kọ́nà kò fòbí fàbẹ́ nìkan ẹ mọ́tò hangi bàbá yìí máa ń tiẹ̀ wíwẹ̀ wíwẹ̀ ìwẹ̀ fún tọ́ba fẹ́ ṣe bàdà ni ètò lélẹ́yìí ẹ má wù kùsọ ibù wa ó ní rọ́ọ̀yù títí wọn jẹ̀mọ́ ẹ̀ wá jẹ́ àkíyèsára gán àti máa sọ fún wa pípọ̀ pẹ̀lú àwọn sáfù sọ́ọ̀lẹ̀ àti àwọn tí wọ́n bá fi ń sọ̀rọ̀ pẹ̀ sí tí fi ń sẹ́rìn jẹ̀mọ́ táwa náà bá jọ méjèèjì wò èwo ni ó mú ìrọ̀rùn wájú ẹlẹ́ẹ̀kejì ni o ẹlẹ́ẹ̀kejì ni àgàgà pẹ̀lú irú ètò téèyàn fẹ́ ṣe yìí àti bọ́lọ̀ ń ṣe ṣe wá àti ọdídé téèyàn ti gbà láti bí ọjọ́ mélòó kí ó dé àbá mùsùlùmí. Naam. ṣé ẹ mọ̀ pé lábẹ́ ẹgbẹ́ náà lábẹ́ ẹgbẹ́ náà òun náà làwọn kọ̀ǹdíṣẹ́ kọ̀ọ̀kan ó tún máa wọ̀ bí bàtà fà travel wọ́n ṣe déédéé táìmù ń ọ̀tọ̀ lára táwọn ń bá bọ̀ ìgbà ìgbà náà a ṣẹ̀ṣẹ̀ ń pèpè àpá àfẹ́ travel gan lè wọ̀ fisa kan bọ̀ sí lójijì gbogbo ẹ̀ náà kankan ẹgbà o àbúdé pa ẹ̀kọ́ ah subhanallah tí n bá sì tẹ̀yìn lọ́rùn báyìí bọ̀tí n tí wẹ̀ ẹ̀ eh, ṣé kí ni tọ́ọ̀bà ṣe kí ni ó ń tọ́ọ̀bà tí ah, subhanallah kẹsì mọ́ mi sì flight mìíràn bọ́ọ̀wẹ̀ náà àti gbọ́dọ̀ àwọn afá lọ tábà nìkan gbà náà jàmáà èwo jù ẹ mú pẹ̀lẹ́rì ni abẹ́ mú pẹ̀lẹ́rì. <laughs> jẹmáà ṣe é mọ̀ pé àrùsàmọ́dé kí àforígún àwọn àfa wa la ilaha illallah bàbá bá ní nkọjá njọ kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ní lọ́wọ́ mo sì tún ní direct pẹ̀lú ohun bàbá ẹgbẹ́ mo ti fún àwọn àfa àgbòrí wọn nkọjá lọ bàbá bá ní nkọjá lọ wọn nkọjá lọ wọn wá dàdúgbò bì kan àtàwọn tọ́lábà bóbìnrin kan ṣe kọ́ọ̀lù wọn nù wípé ṣé Albani bàbá dúró wípé inni ra'aytu ru'ya mo lálà kan ṣùgbọ́n ó sáwù mí kí n sá sọ aláìjáde bàbá ní hadith ni a fi sọ̀rọ̀ dáadáa lọ́lọ́run ó ṣe ń torí ní ọjọ́ pé mo rẹ́ sàsám lójú tí wàá balibá ní lọ kó aṣọ rẹ̀ lẹ́yìn mọ̀ ń tọ́jú ọ̀nà àníbísà wa ni ẹni tí ń lọ yìí àti aṣọ rẹ̀ tó mú yìí mọ́ fi ilẹ̀ o máa tọ́jú ẹsẹ̀ rẹ̀ lọ torú ojú ẹsẹ̀ mi ní tọ̀ obìnrin sọ báwọn ọsọ tán ọwọ́ ni pé ájìbì àṣẹ yìí pé bàbá ẹ dáhùn sí àlà tí àwọn láì wàláì sí ń ẹkún jọ náà lọ́hùn tí ọmọ ẹlòmíì bá kunu wábí kò lè sunkún tó tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tó bá nílẹ̀ tó fẹ́ gbà máa fún un ohun bàbá gangan kìí ṣe pọ́pọ́ yá ẹnìkan ń sọ̀tàn o wọ́n ni wọ́n pe kọ́ o. ìyá lọ gbóhùn bèbí kan sí kíní náà. nǹkan o. wàbí bàbá Uthaymin rahimahullah rahmatan wasi'a bàbá Uthaymin rahimahullah rahmatan wasi'a ní ibi tí kò sí àyèdè akọ̀mọ́nkẹ́ ni o àásìkíríkà ni o ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ń bẹ̀rẹ̀ pé ó kú táìmù tí wọ́n sẹ́kọ̀ ọ̀mà àbí wọ́n pè ń tán wọ́n fẹ́ sáré sẹ́kọ̀ ọ̀mà ní bàbá wọ́n dùn lẹ́nu ọ̀nà mọ́sálásí tí wọ́n mú ilẹ̀kùn lọ báyìí tí wọ́n mọ̀ sáré ṣe wírídù wọn tó ti oníjọ́dá fi ń parí kùránì wọ́n fẹ́ sáré sàgáàrì sí nǹkan kan tó ní wọ́n tó ní wọ́n bá ní táìmù bàbá ń gbà tí wọ́n èjáde láyé wọ́n wọ́n 20 mọ̀ ní kílò níbi tí wọ́n yọ́dé agbègbè ṣe Abdullahi asilan àgbàfà ni wọ́n bàbá dáadáa wá ní ẹjẹ́ fún mi wọ́n nífẹ̀ẹ́ mi pọ̀ àwọn ní ẹlọ máa ń ṣe àdìkárù sí bàbá láà ní ọmọ ṣe rúkìá fún bàbá wa bàbá nígbàtí ààrẹ ìdè tí wọ́n sá wà sí alọ́sọ̀tánlá wọ́n lora wọn kọjá bó ṣe yẹ wọ́n sì rí ìnira ìlora wọn ọwọ́ adìkẹ̀ lọ ní insha Allah ẹ̀ńtọ́ba wa fẹ́ bẹ́ẹ̀rù tiẹ̀ nù láyé tí ò ní mú nǹkan kan lọ ọ̀hún yóò máa wá sí yàtọ̀ láàrin àwọn ọ̀rọ̀ báwọn àwọn ń sọ tiẹ́ láìsí ìfẹ́ ẹnu ń bẹ̀ wọ́n ń sọ tiẹ́ pẹ̀lú ẹ̀rí tọ́rùn sí wọn ẹnìkan wà gbẹ́nìkan yóò sì wá fi àtàtà rẹ̀ ẹnìkan sì máa fẹnu ẹ̀ sọ wípé tẹ́ ẹ bá kíyèsí náà tí ẹ lọ Saudi hun ẹ rí i pé wọn èyí gbàtí bàbá alẹ́ bá ní àfikọ́ lọ rí ìtura ẹ fẹ́ rẹ̀ pé ọ tẹ́ ẹ bá sì wo àwọn tí wọ́n bá lọ Súrí àwọn ẹ wípé ọ̀tá àwọn ará Saudi ní àmà jẹ́ o torí àwọn ará náà ní àlẹ́ bàbá alẹ́ ní ní Saudiya wal amru bi khilafi dhalik musulmi gbọ́dọ̀ kíyèsára gẹ́ mọ́ wà ntí wà fi parí tafsir lẹ́nìí àfọwà Ibn Jawzi rahimahullah wasi'a ńgbàtà gbàdé wọ́n wá síjọ àti ẹjọ́ máa kéwú wípé àfà ń ṣe mọ̀hábọ̀ àpá ń ṣe tafsir àṣejúmọ́ àwọn tí wọ́n ti wá sí alukọ̀ ṣéwùrì tí wọ́n wá túbá pé à èmi ọ̀mọ̀ pé igbó mímu ọ̀dà zina iye tó fa báyìí mi ṣe mọ́ wọ́n sì sí wọn wọ́n sì lè ní two hundred thousand èèyàn ayò àwọn tí wọ́n wá túbá nù tẹ́ẹ̀mù tá àfà ń ṣe mọ̀hábọ̀ lọ̀ọ́rí láyé pé à àwọn bíi ah, ẹ lọ sí alukọ bàbá lẹ́nu ah, awa sí alukọ ah, subhanallah sẹ́yìn rẹ̀ ah wàláyé wọ́n mọ̀ tó ka àwọn ẹ̀rọ ni àwọn tí wọ́n túbá wàláyé tí wọ́n fi wọ two hundred thousand àwọn tí wọ́n wá gbà sílámù ní gbogbo táwọn táwọn fáwọn máa ń ṣe mọ̀hádọ́rọ̀ tàbí káwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n sì lọ bíi twenty thousand táwọn ti ṣẹ́wù ṣe a lè mọ́mọ́ mi ò ní kọ́rọ̀ o àfọ àwọn wà pẹ̀lú àmọ́ akẹ́ ó ti ń lé ten thousand lẹ́ẹ̀kan náà ṣé wàá dorí kodò ó sì jẹ́ ọwọ́ gbẹ̀yìn gbà ọwọ́ gbẹ̀yìn ayé wọn wọ́n wá rí pé ṣé òun ronú àwọn kí wàá ní ah, subhanallah ṣé o ah, ojú yín ah, irú ẹ̀yin tí pé ọlọ́ọ̀dì táyé gba tí kí ló tó fẹ́ máa bàyìn náà jẹ́ ṣé o wàá ní à kí ni ní banújẹ́ sí mò ń ronú pé ṣé mo sì da tán sọ́dọ̀ ọlọ́run mélòó mélòó ọ̀rọ̀ míì tí màá sọ fún yín tọ́jọ́rọ́ ọ̀mà tẹ́mi mi ọ sọ pé ẹ̀lẹ́ tí ìgbọ́yé débẹ̀ tọ́lọ́ ń sì mọ̀ pé ẹ̀lẹ́ gbọ́yé ju bẹ̀ lọ tí ì ní í sọmọ́ ṣé ń fìmọ̀ pamọ́ tẹ́yìn ò sì ráàrin láàrin mi àtọ́lọ́m mélòó mélòó bi tí ọ̀yẹ́ ń sọ̀rọ̀ dé ńgbà mi tọ́ ẹ pé bóyá mo rẹ́ lòmíì lórí tèmi náà wú sí tẹ́yìn ò sì mà tí mo sọ̀rọ̀ kọjá bẹ̀ mo wá ń sọ fọlọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí wípé ya Rabb ọlọ́run ọba mi ọ̀yẹ́ àṣàánú mi in kunta mu'adhibani fil akhirah tó jẹ́ pé ń mọ̀rẹ́pọ̀ fẹ́ fìyà jẹ́mi lálìkì àmà kí n tó wà lìjànnà la tu'adhibuni fi ayuni haula gbogbo àwọn tí ẹ tọwọ́ mi gbà sílámù yìí gbogbo àwọn tí ẹ túbá látòrí wá sí mò ń ṣe yìí gbogbo àwọn tí ẹ kí lọ́dọ̀ mi mọ jẹ́ ń jìyà lójú wọn sáfì mi pamọ́ siyanatan li karamiki láti fi dáàbò bo àpọ́nlé ti ẹni èmi ò jẹ́ nǹkan kan tèmi nítorí kíni lè annahum yaqulun qad adhaba rajulan dalla alayhi torí ntí ọ wà lẹ́nu àwọn yàtẹ̀ ń wúlò àlùjẹ́ náà ni wípé hàn wọ́n sì wàá pọ́ lọ́wọ́ ọba ló ń kẹ́ fún wa o ẹni tó sì jẹ́ àmọ̀rẹ́ ní wá ń pò mọ́lẹ̀ nù náà yìí o ọ̀ sa èmi wọ́n ló nìyà èmi náà wọ́n lọ sí ní nítorí ẹ fi jẹ mí mo ti bíọ̀ bíọ̀ ṣùgbọ́n lè làlẹ́ ọlọ́ tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọba ní tẹ́mi ò sì mà méje ń jìyà lójú àwọn tó tọwọ́ mi gbàsílámù méje ń jìyà lójú àti ẹ tọwọ́ mi mo sáfẹ́ kápẹ́lẹ́ tí ọmọ ẹja pẹ̀lẹ́ yín tójú tèmi bá rí ọkàn síyánà tẹ̀lé kárọ̀mìkì. so sáwọn ilé ìláwọ̀ àmọ́ àmọ́là ní àmọ́là àwọn eléré sẹ́ni pé orí èèyàn ó kù díẹ̀ kò pé náà wá sí alikọ bọ́rọ̀ náà wọ́n bá ẹni tí usas náà bá fi sàṣejù ń bẹ́ kọ́ọ̀lù wọn bil adab usas ah ọ̀rọ̀ ah, life and direct ẹ̀yin lẹ́sìn sọ alhamdulillah kọ́ wa mọ̀ wájú kọ́ ọmọ sọ mọ́tì papọ̀ pé ah ọ̀sán báyìí bí ọlọ́run ṣe kẹ́ wọn tó agídí ti pọ̀ jù bí wọ́n sọ̀rọ̀ náà gan báyìí gan wọ́n máa tó ranjú ni ah, ah. ṣé ọ̀rọ̀ ọlọ́run ni wọ̀ nídìí àbí bọ́lọ́run ṣe ṣe òṣàṣù ẹ má ṣe mùwázánà máa àwa náà bọ́ọ̀dì kí wọ̀n náà tẹ́ èdì sí àmà tí ìmá àmàrí bó ṣe rí kìí máa ṣe sí òjò àwọn tó sì fún náà kò sọ pọ́ ń fún láì ní ìbéèrè bóòrò ṣe lò ọ̀ràn ní lọ́rùn tẹ́ náà torí téèyàn ò ní láyé wà láìwọn àbírí lọ́wọ́ àlìkí àmà èyí téèyàn ò ní láyé sẹ́ wọn ò ní bèèrè lọ́wọ́ ẹ̀ lọ́rùn bá ti á ní o ti dọ̀rọ̀ fún ìdá náà sì wà ní wáyé yìí ní wà mọ́ èdè ò ti wá ètò ò ti rí iná ò ti dọ̀rọ̀ ṣé wọ́n ní àbọ̀ ọ̀sẹ̀ mọ́ èyí tẹ́ ẹjọ́ sẹ́yìn wo bí ọ. jọmọ ẹjọ ẹjẹ atọ haro ẹmí wa ẹjẹ awa máa bẹ ń gbogbo gbà pé sájà àtẹsórí yọnu ẹ níta ní ìdìnnú wà láì ta ní ìdìnnú mélòó mélòó ń tọ́jẹ́ pé alápẹ̀rẹ̀ ẹnìkan ó ní tí a márùn-ún jama ẹnìkan ní tí a márùn ẹnìkan wá ní tí a five thousand ṣé ẹ mà wípé ó súnmọ́ kí wọ́n bí ẹn tó ní tí a márùn yìí nǹkan kan tí a márùn kọ́ mọ́ gbàgbé nǹkan kan ẹn tó sì ní tí a five thousand wọ́n lè bí ní nǹkan kan nu ọtún ní márùn náà o wọ́n lè bí nìkan nu márùn náà kó sì wàá márùn tí kò ti kàrí tàbí kọ́ mọ́ mọ̀ pé bẹ́ẹ̀ nítorí kíni torí pípọ̀ tí eléyìí ti pọ̀ lọ́dọ̀ tiẹ̀ ó lè fà á torí pé àwọn àgbàlagbà ní omi tó bá máa ń wọ̀n lèèyàn máa rẹ lásì bí èèyàn bá rẹ lásòkò yóò gbé lọ náà kò sí bí òsèré wọnú ara wọn kò sí kí ni o bí òsèré ṣẹlẹ̀ ìwà máa ń pẹ̀lú àwọn àfáà náà jọ náà ẹ mọ̀ sí lọ́rọ́ ọmọ wàláhì wàláhì ẹn tí ò tó yẹ rárá nínú kéw ó lè rí nǹkan míì tọ́lọ́wọ́sì nìjẹ́ yorùbá jáde láyé tí a bá wá ń bí ẹ̀rẹ́ pé ah usas kí ni nǹkan báyìí tí a ní ah wàláì ìmọ̀ o yóò máa kọ́ mọ́rí pé ah sílẹ̀ ìwọ̀ wà á mọ̀ ẹgbẹ̀rún wọn bẹ lórí ìjẹ tí wò ó sì mọ̀ ọ̀sẹ̀ sí àwọn àfa wa dáadáa ojú kanu ojú kejì tí wọ́n ní pé à ń pe kiri kan ní wárọ́rù kéèyàn sáma kéèyàn ọmọ wà bí ó ṣe wáyìláyé wa kó rẹ̀ jẹ̀rà líkìá mà àwọn àfa àtìlẹ̀ kàǹkàrí kó ti pẹ́ wọ́n lè máa ṣe báfù lórí ẹ̀ kó ń gọ́ọ́mọ̀ tí ní stáǹdì lórí rẹ̀ kọ́ mọ̀ sí pé la adìrì ìmọ̀ kì í sì pé kọ́ mọ̀ rárá wọ́n lẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ ìdán jẹ̀máà tó bẹ̀yìn tẹ́jẹ̀ bá ti dá tí ò tí ì wẹ̀ sọ́kọ rẹ̀ lẹ́tọ̀ àti súnmọ́ àbòdìbọ̀ ọba tó wẹ̀ ṣé hádásù ní ń bẹ láàrin yẹn tọ́jẹ́ pé ìròyìn kan ni tí ò ṣe é fojú rí tó ọ̀bà tí ì ṣe báyìí ò lè ṣe báyìí ìlọ́wọ̀ ni àbí mánà títí ń bẹ́ẹ̀ náà dé lárúbáwá nípa wípé ṣàṣà ń pín kínní ìsí méjì àkọ́kọ́ ọ̀dọ̀ ọlọ́run ló wà ìdànkọ́tọ̀ ìdámù hátà yàtọ̀ hórnà fáyidà àtẹ̀tọ̀ hárnà ọwọ́ ara wọn lẹ́lẹ́yìn òwà tí a ti ṣe gánú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti ṣe ń tọ́rọ ọba sọ̀tà láti kíni o tọ́rọ kàmàdí táwọn kan fi lọ báyìí kàmàdí táwọn kan fi ṣe báyìí kì í wá sí wípé káwá gbé àwọn àfa wa sórí igbá káwá máa wá lé wọn ká máa ná wọn ká máa yọwọ́ wọn so wọn tó ní àbá tiẹ̀ wo kíní kan kó wá sásọ jẹ̀máà tí bàbá alibani bá wá lọ bí ẹlẹ́ẹ̀kejì ẹ wá wo ọ̀ràn tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dá tí mo wọ̀ wá bí ẹni tó le ṣé ní gbogbo yín mú ìmọ̀ màmá sọ bẹ́ẹ̀ ni ní tẹ́mi náà sì mọ̀ náà oyè ọwọ́ adébọ̀ ẹ yà fà àwọn eléyìí fi màá sọ̀rọ̀ ni. ọwọ́ afa bàbá lásọ pé mo bá yín mo bá yín. ó ṣe kí ni ẹ yà fà àwọn eléyìí sọ̀rọ̀ pẹ̀lú mọ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run kì í ṣe pẹ̀lú fẹ́ẹ́nu àwọn kan wá di pé èntì ọba láti tẹ̀lé wò. èwo ni èwo ló tó bá ń tí ń ṣẹlẹ̀ mú o alibari wà láyà bá nìyẹn àbájú ní bàbá náà ti le jù kankan kan wọ́n ti pọ̀ jù ee alọ́sọ̀tàlára kò sànú wa o a ti wà nú ọkọ̀ ọ̀hún báyìí mọ̀jì àjábọ̀ mọ̀jì àlásídẹ́ǹtì la haula wala quwwata illa bi tó bá dijọ́ mẹ́jọ àwọn àkílẹ̀ àwọn masáìlù tó pọ̀ a ṣẹ̀ṣẹ̀ síbi tá a lọ ọ̀rẹ́.